Orúkọ mi ni Olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹmọ́sífà ní ìlú Ògbómọ̀ṣọ́. A, mo máa ń sọ fọ́pọ̀ èèyàn nígbà míì tẹ́ pé tẹ́ bá fẹ́ rí mi tẹ́ bá ti dé ìlú Ògbómọ̀ṣọ́, ẹ lẹ́ lọ sí àdúgbò tá ń pè ní Mọ̀sífà. Tẹ́ bá ti wá débẹ̀, ẹ sí ilé abẹsẹmọ́sífà. Láṣẹ Èdùmàrè, wọ́n mú yín dọ́dọ̀ mi. Tá a bá ti ní àdéhùn ìníkẹ́ ẹ pè mí tá a wá jọ ládéhùn tí mo ní ẹ dákun ẹ wá lọ́jọ́ báyìí ẹ ẹ èmi náà ti fàyè lẹ̀ pé mo fẹ́ gbàlejò ìdí rèé àwọn kan bẹ tí ò ríyàn rí ṣùgbọ́n wọ́n fẹ́ wọ́n fi ìgbàgbọ́ gbéṣẹ́ fún wa a sì ti dágbà fún wọn nígbà tá a dágbà fún wọn ṣé tí ọjọ́ àkọ́kọ́ tá a bá dá tó bá wá kọjá ṣé ó yẹ kẹ́lẹ̀ kejì ó kọjá ìdí tó fi jẹ́ pé àìfẹ́ disappoint nìyẹn ẹ má bínú tí mo yóò bá dàbí gbà pé ó jọ nǹkan míì lọ́dọ̀ yín ṣùgbọ́n iṣẹ́ tí mo fẹ́ fi síta ó jẹ́ iṣẹ́ tó lè ran gbogbo wa torí pé olódùmarè ò ní jẹ́ ká wọnú ìdè olódùmarè kò ní jẹ́ ká wọnú ìdè kò sẹ́ni tí ayé ìfẹ́ dè kò sẹ́ni tí ọ̀tá kì í fẹ́ dè mọ́lẹ̀ bó o wá lọ̀tá ò ṣe ní dè wá mọ́lẹ̀ bó o lọ̀tá ò ṣe ní dè wá tí wọn ò ní sọ wá dẹdun arinlẹ̀ ìdí rèé tí mo fẹ́ fi fiṣẹ́ síta ìdí póríṣiríṣi o bí mo ti máa ń sọ ìdí wà torí pé àwọn kan wà tán wà nínú ìdè tán mọ̀ àwọn kan wà tán wà nínú òde n ò sí ẹ̀ mọ̀ páwọn ń bẹ nínú òde ṣùgbọ́n nígbà tí wọ́n bá ń ṣe nǹkan tí ò ṣeé ṣe nígbà tí wọ́n bá ń ṣàìsàn tàbí tí nǹkan kan bá ń ṣe wọ́n táwọn àwọn pé nǹkan yìí ṣe nǹkan tó yọ ọmọ sàwọn wọ́n wá sẹ́ẹ̀ máa realize pé ó dà àwọn wà nínú òde o ó dàbí ìgbà pé nǹkan kan ń ṣẹlẹ̀ o ó dàbí ìgbà pé ọwọ́ ọ̀tá ń bẹ lára wọn o ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé báyé bá ti ń dè wọ́n náà wọ́n ti mọ̀ báyé ti dà wọ́n torí tí wọ́n fi dè wọ́n ètò nípa ni torí tí wọ́n fi àbí ẹni tá a fọkùn ẹran dè ṣé kò yàtọ̀ sẹ́ni tá a fi chain dè ẹ̀ ẹ̀ ẹni a fi chain dè kẹ́ ẹ tó dè ní òtún mọ̀ pẹ́ ń dèun ẹni ẹ fọkùn ẹran dè ẹ ti máa dè kódò lè mọ́mọ́ tí ì bá ti gbẹ bá fún un bẹ́ẹ̀ ni ìdínà tó fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ní kí ìsara nu ayé tá a wáyé ó gbọ́dọ̀ ní kí ìsara pé hàn kí ni lọ nínú ìgbésí ayé mi náà fi ní tó dá àdúrà nífẹ̀ẹ́ èyí tó kúkú ẹ̀rí káàtó àdúrà náà ni. torí náà ẹ má wòra yín nìran ẹ má wòra yín nìran ẹ má wò ní àjò ara yín ẹ má <clears throat> ẹni tó bá ní ẹ yóò bára ẹ níbi tí rò ẹ má jà bára wa níbi tá a rò ẹ má jọ wọlé sí wa láàtán ká tó mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ìdè tá à ń sọ yìí ẹni wọnú di ẹni wọnú ayé ò ní dè yín wọn ò ní dè mí wọn ò ní dè wá tọmọtọmọ ayé ò ní dè wá tayataya wọn ò ní dè nǹkan tí mí nǹkan tí ò mí nínú gbèsè ayé wa ayé ò di ẹlòmíì gbogbo tó ní yóò sì ta ẹlòmíì gbà wà nóde gbogbo gbéga tí ń wá nú ayé wọn ò jó rí ẹlòmíì wà nóde gbogbo dáwọ́lé rẹ̀ wọ́n dàrú ni gbogbo tó bá ti ṣe báyìí wọ́n bá tiẹ̀ mọ́ lọ́wọ́ ni nítorí pé nóde ló wà torí pé nóde ló wà òun ò sì ní kéèyàn má pẹ́ẹ́nù ìṣòro òun ò ní kéèyàn má pẹ́ẹ́nù àdúrà òun ò ní kéèyàn má pẹ́ẹ́nù gbìyànjú ṣùgbọ́n téèyàn ò bá sinmi olódùmarè ó wò ó lọ́jọ́ kan pé àwọn yìí ò sinmi ó tó gẹ́ ẹ̀ ẹ̀yà ẹ kò nù de ẹ sì kò nù de pẹ̀lú àṣẹ Èdùmàrè gbogbo òde tó dè yín tó dàṣeyọrí yín tó dègbéga yín olódùmarè ó mú kú o tẹ́ ẹ bá wá fẹ́ lọ ṣiṣẹ́ tíyàn fi ń ní ìṣẹ́gun kúrò nínú ìdè ọ̀tá ẹ̀ òní mo fẹ́ kà ẹ́ ẹ wá odidi òkìtì kan tó pé ìbàjẹ́ tútù bàjẹ́ ààyè tẹ̀sẹ̀ pa ẹ wá odidi ẹyẹ alágbẹ̀dẹ ọ̀run ẹ tún wá odidi ẹyẹ àdán ẹyọ kọ̀ọ̀kan ẹ wá wá alákèké àkèké tó pé ní òtítì tí oró rẹ ti kíní ìdí rẹ ti kákó àkèké mẹ́ta ẹ wà wá èèpo ọ̀bọ̀ tó pọ̀ díẹ̀ èèpo gíńlá tó pọ̀ díẹ̀ ewé ètìpọn ọ̀là ẹja kó pọ̀ díẹ̀ àjọ ọ̀bàlẹ́ kó náà pọ̀ díẹ̀ ẹ o àlùpàìdà ewé àlùpàìdà tí ó pàbìdà tí ó sọ bìdìrè ẹ o ẹja ọ̀nà náà díẹ̀ ewé ewúro tí ó mú kí olódùmarè kó máa gbà tìyín rò àwọn tó la yóò gbà tìyín rò wọn àwọn tó lódùmarè káyé lọ wọn gbà tìyín rò wọn ni ẹ tọ́ máa ń lẹ̀ ẹ ẹ jẹun náà sí ewé ewúro ẹja sí i lẹ́yìn yìí ẹ wàá mú iṣẹ́ yìí ẹ wàá jó tẹ bá wàá jó tíṣẹ́ ìjó tán ọ̀sẹ̀ nìkan ni o ọ̀sẹ̀ nìkan ni kò ní í ṣe pé iṣẹ́ tu kankan kù ọ̀sẹ̀ nìkan ẹ wàá dà sínú odó ẹ gùn mọ̀ọ́sẹ̀ tẹ bá fẹ́ gun ẹ lè fi omi lásán gun ẹ lè fi omi àgbọn kò sí tẹ́ lè fi gun tẹ́ bá wa gùn tán ẹ wà lọ sí ẹ kẹ́ tó ṣiṣẹ́ ẹ ti kọ́kọ́ lọ sí oríta ẹ mọ àwọn igbá ìpèsè tán fi máa ń gbé ìpèsè sóríta ọ̀hún èyí tẹ́ ẹ bá mọ̀ ní àpáàdì tó ti fọ́ síbẹ̀ ẹ bá wo oríta tó ń gbé pèsè sí ẹ bá ń bẹ̀ ẹ wà mú méjì hmm? ẹ mú méjì ẹ fi kan tẹ́lẹ̀ ike tẹ́ fẹ́ kó ọ̀sẹ̀ sí tẹ́ bá kọsẹ̀ sí tán ẹ yọ kan tó wá tó kù ẹ tún wá fi ìkan tẹ́lẹ̀ rẹ̀ ẹ tún ẹyọ kan tẹ́kù tún ẹ wá fi sí òkè ọṣẹ náà ẹ wá dé tẹ́ bá ti dé tán ẹ lọ gbé pamọ́ tẹ́ bá ti gbé pamọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè bá ń bu ọṣẹ ìwẹ̀ ní alẹ́ ọ̀tá tó wà lójú ọ̀nà yín tó ní pé òun ò ní gbà fún yín Olódùmarè náà ò ní gbà fún oyè ti yé yín ọ̀tá tó wà lójú ọ̀nà yín tó lẹ̀ ní lọ bí ire Olódùmarè oníjó náà lọ. ọ̀tá tó wà lójú ọ̀nà yín tó lọ́ọ̀ ní rohun ayọ̀ olódùmarè níjó náà rí ọyọ ti máa yé yín bí mo ṣe ń sọ ọyọ ti máa yé yín ìtumọ̀ rẹ̀ ni pé gbèjà yín jà ní lójú ti máa òní rí mọ́ ní lójú ọ̀tá dánwò ọ̀tá ní òní rí nǹkan kan mọ́ gbèjà ẹ mà pé lóòótọ́ lóòótọ́ olódùmarè dá ìṣẹ́gun fún àwọn bàbá wa ojú òní tiwa o ojú òní tiwa o yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o àṣẹ Ìdùmarè.